إن يستغفرون وإذا كانوهم أو غيرهم يخسرون ألا يظن الله في سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به معتد أثيم إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل قال على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون أصحاب الجحيم ثم يقال هذا الذي كنتم به تكذبون كلا إن كتاب الأبرار لفي علجين وما أدراك ما علجون كتاب يشهده المقربون إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسليم عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون Why do you ينظرون على الأرائك ينظرون فوقهم الكفار ما كانوا يفعلون الحمد لله أحمده سبحانه وتعالى وأمجده وأشكر له على نعمه علينا ظاهرة وباطنة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك نصير الله سبحانه وتعالى الحمد لله الله بكثير يندفوا láti ti máa tẹ̀síwájú lérí àlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba ní ìrọ̀lẹ́ yìí alhamdulillah ọgbọ̀n tí ó bá ní etí tí etí ọ̀rọ̀ ń wọ́bẹ̀ tó dẹ̀ ní ọkà tó ráyè gba ọ̀rọ̀ sí ṣẹnugbà tí ramadan ti bẹ̀rẹ̀ tí a ti bẹ̀rẹ̀ tafsir ti mọ̀ rí àwọn ẹ̀kọ́ àbí àwọn àǹfààní eléyìí tí ó jẹ́ kó yàtọ̀ sí ti tàná nígbà tí ramadan ò ti dé gbogbo ẹni tí kò bá sí ìwà rí yàtọ̀ nínú sẹ̀mí ayé ẹ̀ tí ọkàn rẹ̀ ò tí ìmọ̀ yàtọ̀ sí tàdá àmì ọlọ́run èyí tàà fẹ́ sọ nínú ọ̀rẹ́ ìkọ́nà olùsọ́bàdé fún wọn àti àwa àti ẹ̀yin ọlọ́pàá subhanahu wa ta'ala ó ṣe wọ́n ní alẹ́ ìrìnlẹ́sẹ̀mẹ̀rún alfawọ́d àwọn fẹ́ kí wọ́n mọ̀ gbọ́rọ̀ wọ́n sì máa tẹ̀lé ìdó dáa ọlọ́run bá kó ṣe wọ́n lẹ́nu tí yóò mọ tà á tí yóò mọ tọ́ tí ó sì mọ múlò àmì wípé àwọn irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ni wọ́n jèrè àwọn tí wọ́n máa ń ka alkohol tí wọ́n máa ń tọ́ alkohol tí wọ́n dẹ̀ ń múlò àwọn ni wọ́n jèrè àwọn tí wọ́n bá ń ka alkohol tí wọ́n bá ń tọ́ tí wọ́n ń gbọ́ ìtumọ̀ rẹ̀ àwọn ẹ̀yẹn ní ọwọ́ owó búlẹ̀ láti àwọn ọlọ́mọdé ká sí nínú wọn. ربنا تأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون تأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون nínú ìròyìn àwọn aláìnílà akáyè omi pé kí wọ́n máa gbọ́rọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n kó mọ́ ṣe wọ́n láǹfààní kí wọ́n máa ka ọ̀rọ̀ ọlọ́run ọba kó mọ́ ṣe wọ́n láǹfààní ọlọ́mọdé ká sí nínú wọn. bí àwọn ọmọ rahman a máa bọ́ sí sórọ́tù àlùmọ̀tọ̀fìfì nígbà tí a parí sórọ́tù ìfìtọ́rù lánàá pẹ̀lú ìyọ̀nba a máa bọ́ sí sóra owó tó tẹ̀lé àgùntàn kù sí sóra àwọn alábòsí sóra àwọn olójúkòkò sóra àwọn ahun àwọn tó jẹ́ pé ìròyìn méjì tí ó gbọ́dọ̀ sí lọ́mọ lára ọmọ ènìyàn ló papọ̀ sí wọn lá kéèyàn lójú kòkòrò kó tó wá láàrún méjèèjì yẹ jẹmọ́ ìròyìn ìparun ní ṣọlọ́bọ̀sọ́lọ́ àrọ̀sọ́lá ó ní ìtakùṣọ́ arábìnrin sọ́ra fún ojú kòkòrò atáhùn torí pé láwọn tó pa àwọn tó ṣáájú ní ọ̀nà àṣọ ọmọ yóò kọṣọ́ àdáfì yìí fáwọlá ìka ọmọ ìrìnmọ̀ fúnlẹ̀ hàn ọmọ ìrìnmọ̀ kọṣọ́ àdáfì fáwọlá ìka ọmọ ìrìnmọ̀ fúnlẹ̀ hàn tutu tó wá kápá ahun tó ń bẹ lọ́kàn rẹ̀ fọ́kùlẹ̀ àríkà umùlùmùsùlùmù àwọn ilé ẹ̀gẹ̀ẹ̀gẹ̀ ni àwọn tọ́lá wọn bá ti kádàrà oríire mọ́ wà nínú wọn ìròyìn dáadáa oníkéèyàn kápá ojú kòkòrò ẹ̀ ìròyìn dáadáa oníkéèyàn ó lawọ́ ìdákéjì ẹ̀ ìròyìn àbùkù náà ni kéèyàn kápá ojú kòkòrò ẹ̀ kéèyàn sì ẹ̀rí pé ẹni tí ò bá kápá ojú gbogbo ayé ìbí kó gbogbo ayé pátá bí kó jẹ́ fún ẹnìkan ní ó máa wà ẹni tó ẹni bẹ́ẹ̀ kò ní alábòsí yóò gbogbo ẹ̀ ló gbà ló ẹni tó bá sì jẹ́ àrùn bí bá bẹ lọ́wọ́ rẹ̀ àti lè fẹ́ yóò sóràtò àdìmọ̀tọ̀fífín àwọn ẹ̀kọ́ tá ọ̀nà ọ̀nà ìgbéwà jìnà sí àwọn àtòjúkòkò ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nínú sóra yìí bákanáà nínú sóra yìí a rí ma ọ̀rọ̀ nípa kìyàmà tẹ́lẹ̀bà àti ṣe ń sọ ọ́ bọ̀ bákanáà nínú sóra yìí a ma yàtọ̀ sí àwọn ẹni ibi ìgbà àwọn òbèrè sí àtàwọn ọ̀rùn nílẹ̀ ọlọ́ọ̀bá sọ̀rọ̀ àánú ọ̀tà ara ó sọ fún ọmọ sọ́ra bákan náà ilé ẹ̀kọ́ tó wà wọn bá fi parí sọ́ra ilé máa òní tó ti fún wá kó lọ mú dání mo bá kì í ṣètò ọlọ́run àwọn tí ò ṣe wọ́n máa yọ̀gẹ̀ rẹ inú sí ọ wọ́n máa bu ọ nínú ẹbí wọ́n máa bu ọ wọ́n máa mo bá ń bẹ nínú ọjà táwọn ìyá bá ń jẹ ọmọ tó bá bá wọn ṣe ó sọ ọ́ di òye bí mo mọ bí wọ́n ṣe lè yẹ ìyẹn tí òkòkò àwọn ẹgbẹ́ ẹ̀ṣin náà. ọlọ́run ọba sọ̀rọ̀ àrùn àti aráàlú tó túnra yìí sọ fún ọ pé ìṣesí àwọn kèfèrí oní tó wọ́n mọ ẹgbẹ́ pẹrẹ gbogbo ẹni tó bá kì í ṣe ọlọ́run ọba pátá ṣùgbọ́n ọ̀tọ̀ wá jẹ́ mùsùlùmí ìwọ má bàlújẹ́ o mọ́tẹ̀ torí yẹ̀yẹ́ wọn padà níbi dáadáa tó ń ṣe àwọn ìgbó wọn ní ẹni tó bá rẹ́rìn gbẹ̀yìn ló ṣe gé ìlú rẹ̀ dáadáa yìí ó lápùlápù lápù wọ́n ní àti tó bá rẹ̀ nígbẹ̀yìn olóra rẹ̀ dáadáa tí wọ́n bá fi ọ́ sí ẹ̀yẹ́ láyé bá lọ bá lọ àbọ̀ ń bọ̀ tó bá dọjọ́ àkìyàmà ọlọ́ọba yóò fi ẹ̀rin wọn tí wọ́n náà lẹ́nu ajẹ́ pé àtàwọn nǹkan míì tó rọ̀ mọ́ àmì ọlọ́ọ̀bá asọ́yé àti àgbóyé kún náà ìbíṣẹ́ wá lọ́sọ̀ ọlọ́ọ̀bá ní bismillahir rahmanir rahim ويلا للمطففين ويلا للمطففين الذين إذا اكتالوا ولم يأت يسعفون أو أقول ما تفسير رحمه الله wọ́n ní suratul mutaffifin ṣe màkíyà ní àbí màdàmíyà ọ̀rọ̀ wọn papọ̀ lórí eléyìí ẹni tó pàtà sọ̀rọ̀ ìfìtà àsọ̀rọ̀ méjì àsọ̀rọ̀ tẹ̀tùwé lọ́kíyà làwọn ẹni bọ̀ sọ́kùnrin mọ̀tọ̀ fífín àwọn àfún onímọ̀ tẹ̀sí ọ̀rọ̀ wọn kún sọ́rọ̀ méjì àwọn apá ni apá kan sọ wípé ni nínú àwọn tó lọ síbi ìjẹ́ mọ̀dàníyà rẹ̀ àfọ́ àwọn àmì ìrẹ́bìnrin kẹsí ọ̀mọ̀mọ̀ta nínú àwọn tó lọ síbi ìjẹ́ a rí àwọn pòsàpòsà ilé àwọn tàbí'ìn tó bí àfá àwọn Qatada rahimahullahu ta'ala bákanáà ilé àwọn àfọ́ onímọ̀ tafsir àfọ́ àwọn Abdurrahman àti rahimahullah àwọn lọ sí ibi pé bàdàníyà ni mọ̀ kí ló àwọn àfá àkọlọ́kọ́ bá yọ́nú sí wọn wọ́n ní tàbá lọ wo súnmọ́nù nàfáì ìtó bí sísọ̀kalẹ̀ súra yìí ẹ̀rì pé àwọn súwà rọ̀tẹ́ ń bẹ̀rẹ̀ àlùkọ̀ ààrùn wọ́n ní sábàbí wọ́n a máa ní tọ́fà tọ́lọ́wọ́n bá àríkẹ́ ọlátòbí sọ̀kalẹ̀ wọ́n nílò àwọn ẹni tó fà á ẹgbẹ́ sọ wọ́n lọ́dọ̀ nígbà tí ànábì dé mọ̀dínà tánàbí wọ mọ̀dínà àwọn ará mọ̀dínà wá mọ́ ṣòwò gan ẹ̀mẹ́bà pé pé mo lé àwọn olóòpọ̀ ní mọ̀dínà tánàbí tó lẹ́bẹ̀ àwọn yahudi àwọn yahudi wọ́n mọ owó ẹgbẹ́dọ̀ ní yahudi sì ṣòwò lọ yahudi ṣòwò bàtàrà ìwọ̀ mọ̀dínà sọ́lá àrẹ́bí bá àwọn ará mọ̀dínà tí wọ́n ń ṣe owó ṣùgbọ́n òwò wá jẹ́ alábòsítọ́ pọ̀ lórí òwò tí ń ṣe ẹ̀ta pọ̀ nínú òwò tí wọ́n ń ṣe irọ́ pọ̀ àbòsí pọ̀ inú nǹkan tí wọ́n ń ṣe fàánzọ̀lọ̀ mọ́ ọkọ̀ ìdàwó tàbátàkọ̀ tààrà wà ìlú ìlú ìmọ̀tọ̀fífì الذين إذا اكتالوا على الناس يستهبون وانت لما بطوا آية ìkalẹ̀ tọ́rọ ìsọsúra ìkalẹ̀ fa asọ̀lọ̀ kẹ́yìn bàbàdà iná bá di pé wọ́n dáwà sí bàtàyà ẹ̀ sọ̀kalẹ̀ fáwọn ará màdínà wọ́n da wọ́n àjọ àmì ọlọ́mọ bá èyí táwọn náà fẹ́ ṣe náà rẹ̀ fọlọ́ kó ṣe ń sábà bí adjustment fún wa. afọ àwọn àsòdì ìrànlọ́wọ́ bàtà òun fẹ́ sọ ìdí tó ọba torí ẹ̀ sọ sórí àríkalẹ̀ ó ní káyà bìlì màdínà dìrọ́dù ó ní ẹnìkan bẹ ohun tí àmọ́mọ́ ẹ̀rí kan láàkọ́ta sọ ẹ̀rọ àmọ́mọ́ rẹ̀ bàbá àsòdì sọ pé ó ní ọkùnrin kan bẹ ní

ẹ̀tọ́ bá súnmọ́ àwọn ọjà ní jẹ́ sí ń ta àwọn ọjà tó kún wọn tàà sọ yóò yí rárá arákùnrin yìí àbújọ ha ìná ó ní òṣùwọ̀n méjì báyẹn ó ní yá kó bèbèrè àwòfà tó bá ti lọ sọ́jà tó bá wá lọ sọ́jà tó bá fẹ́ rajà èyí tó tóbi jù tó gbá yìí ìní ó ṣe kí ni òní òfin rajà tó bá ti wá fẹ́ tajà èyí tó ṣe kí ni èyí tó kúrú tó kéré tó ṣe kí ni òbí tajà kàmáà ó ṣàlẹ̀ ẹgbẹ́ ó ní ọlọ́run bá wá torí ẹ̀ sọ súnrà kalẹ̀ pé wáyé lọ lẹ́nu mọ́tò fífẹ́ wáyé lọ lẹ́nu mọ́tò fífẹ́ الذين إذا اكتالوا على الناس يستغفرون àwọn àpá ẹgbẹ̀tẹ̀ bá wo àwọn ọ̀sẹ̀lẹ̀ táa sọ yìí ó ní ṣe pẹ̀lú gbogbo jẹ́lá gbẹ́dẹ̀ àwọn àpá àwọn ọ̀bàtún lọ́pọ̀ sọ pé sọ́ọ̀tún mọ́tọ́fì bí náà mọ̀dàdé yìí àrí lára àwọn kí ni àwọn ẹ̀sẹ̀ tá a sọ kalẹ̀ wọ̀nyí ó dẹ̀ bẹ̀ nínú àwọn afá rahimahullahu ta'ala tí wọ́n lọ síbi wípé màkíyà ni gẹ́lẹ́ bí afá àwọn abdullahi àti afá àwọn abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu warda àwọn sọ wípé súra yìí ní ápìrù súra àti wà wọn náà wọ́n tó jẹ́ màkíyà ẹjọ́ ọ̀rọ̀ ń súnmọ́ sílé wípé ápírù súra súra tó sọ kalẹ̀ kẹ́ tó jẹ́ màkíyà wọ́n mọ̀ tọ̀kù sínú wọ́n ní ẹ̀mọ́ pàtó fi jẹ́ wípé ìbàtí àti sallallahu alaihi wa sallam wọ́n ní àtàrà abẹ́ tẹ́lẹ̀kùn ní ápírù súra tó sọ kalẹ̀ ní màkíyà ajẹ́ pé ìnà awàlù súra lọ́sọ̀ fìlì màdínà torí pé àrùsọ̀lọ́lọ́ àrùsọ̀lọ́ ó tọ̀kalẹ̀ fún ní mẹ́ka mọ̀dílà ló ṣe kí ni ó mọ̀kíyà ni mọ̀dílà ní ìsàlẹ̀ tó ti lọ lò ó dàgbà ipẹ́ lọ́n ti mọ nǹkan tí ó bá pàdé ní mọ̀dílà ó ti wá sọ àsọ́ọ̀lẹ̀ fún ní mẹ́ka wípé tọ̀ yóò rí lílò rẹ̀ wọ́n àti wọn mọ̀dílà ilé-ìwé mọ́kí fàbùlá lè mọ̀ṣọ́rọ̀ ìpínlẹ̀ àwọn sọ̀hárà ìdúwọ̀n àti àbá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsàtìrò ní wọ́n lọ ọ̀bẹ̀ kò tààrí nínú àwọn sábàtà àgbàdàbíyà ẹgbẹ́ àwọn sábàtìrì gẹ́gẹ́ bí ẹkìrìmà ẹgbẹ́ àwọn yẹn lọ sí ilé àgbàdàbíyà tó lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tẹ̀sítíìs wà lárọ̀wọ́ tó wà ẹ̀mẹ́ bá mẹ́ ọ̀dàníyà ọ̀dàníyà tẹ̀sítíìs àdúrà nìgbẹ̀yà ọ̀kàkà tó ti pọ̀lọ́ aláyé ha ìdágbàsọ ni pé sọ́látò àdìmọ̀tọ̀fífì ewu ní ká mú jẹ̀rẹ̀ nígbà tó ti pẹ́ ká ẹ̀dáhùn eh? eh, amọ́dà ní yàrá torí pé olùmọ́rin ló mọ̀dínà الذين إذا اكتالوا على الناس يستوفون ẹni tó bá wo ìbẹ̀rẹ̀ súra yìí wáyé lọ́lẹ̀ mọ̀tọ̀fífín àtàtùfífín ẹ̀rù wípé nínú àwọn ṣàrọ́rí àgbákíyà ní yàtọ̀ sí ọ̀rọ̀ àfídà ẹ̀rù tó nínú àwọn òfin ẹ̀sìn ní tí ò ní ṣe pẹ̀lú àfídà nípìlẹ̀ bí ọ̀rọ̀ ọ̀run bí ọ̀rọ̀ àwẹ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ tó mẹ́sàn ọ̀rọ̀ kí ọ̀rọ̀ owó owó ṣíṣe àrẹ̀sọ fún ẹgbẹ́ nínú kọ̀sọ́rí ti súnrọ̀ amẹ́kẹ́ àríkìrì jẹ́mà òun ni pé ní ó máa pọ̀jù mẹ́rọ àkídà ó jẹ́ pẹ́tẹ́ bá tó súnwájú ní súnrọ̀ àyẹ́tò mẹ́rọ àkídà mẹ́rin àwọn afá aṣọ ìgbà tara báyìí aṣọ fún mọ̀dàmíyà ni yóò fẹ́ wà áwùjá yóò fẹ́ tẹ̀wọ̀n torí pé ìbáwọn bá fi bẹ̀rẹ̀ sóra rẹ̀ ó ní ṣe pẹ̀lú àwọn òfin ẹ̀sìn míì ẹ̀rọ síwájú tẹ̀jì yẹyẹ so pé ó ní ṣe pẹ̀lú àwọn òfin ẹ̀sìn tó jẹ́kọ̀ sí ọ̀rọ̀ àkídà nípìlẹ̀ pé bẹ̀rẹ̀ pé a rí àkídà láàrin oṣù mẹ́pọ̀ sí pẹ̀ta sọ̀rọ̀ ẹ̀sìn náà ní sọ̀rọ̀ àkídà náà bọ́tẹ́ ilé e fi wé ìgbàtọ́lọ́pàá sọ̀rọ̀ nípa kìyàmẹ̀ ìdásọ̀rọ̀ fátọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ sí ìdáni abájọ pẹ̀lú àwọn tí wọ́n sọ pọ́mọ̀dà níyà ní pẹ̀lú wájú náà bọ̀ tá a fi mú yẹn òṣèlú àìsí ẹ̀ tó wọ́n lè náà ní ó sálàpù aláyé hàn ọlọ́run bá fi sóra ó fi pè wọ́n láti gbogbo náà wá gbà yí pé bó jẹ́bẹ̀ kí ẹni jẹ́bẹ̀ tàbí ìyá ni ó ànábì lò ó nígbò sọlọ́wọ́ àwọn àríhì wà àyà náà pẹ̀lú orúkọ ọlọ́run tó ga jùlọ, Ar-Rahman, àwọn àbá ní wáyé lọ́n àwọn àfọ onímọ̀ tẹ̀sí wọ́n ní gbọ́dọ̀ wáyé lónìí gbogbo àtà bá ti gbọ́ ẹ́ pé kò sàdòdì etí wa ó ń bẹ nínú wáyé ló lẹ́kọ̀ọ́ nílẹ̀ ó má za tẹ̀ ló má za. wáyé ló ń lẹ́kọ̀ọ́ nílẹ̀ ó má za kí ló má za. ayé àdáàbò ìṣẹ̀dí gbogbo ẹni tó bá jẹ́ náà pátá kò lè kọ́bọ̀dọ̀ gbọ́ wáyé lóko ara ìbúwa irú rẹ̀ mọ̀wọ̀rọ̀ ayọ̀ bí ara o gbogbo bàtà bá ti ń ka alukur'an tá a bá ti ń pàdé kẹ́lí mẹ́tù wáyé lónìí ẹgbẹ́ àbálẹ̀ sunkún ẹ̀jẹ̀ ká fi jẹ́ nípa sunkún lẹ́ni tó páyà kí ó má bàa tẹ̀lẹ̀ sí ọ̀rọ̀ ọba ní wáyé lónìí ìgbéjìlẹ̀ sí kẹta الذين الذين إذا اكتالوا على الناس يصعقون Mo máa bá àtìmọ̀tọ̀fìfí gbogbo ẹni tó bá ti bọ́ sábẹ́ ẹ̀rọ yìí, ọlọ́run bá ní ìyá ọlọ́run ọba kó máa bá wọn. Wọ́n dàgẹ́rẹ́ bí ẹni pé ìyá wọn bẹ̀rẹ̀ pé àwọn wo ni àwọn mọ̀tọ̀fìfí tọ́lọ̀ máa sọ. الذين إذا اكتالوا على الناس يسعبون Ọlọ́run bá ló ní wọn jẹ̀mẹ́ ẹjẹ́ kákèé síra wa sáà àwọn tí wọ́n bọ́ sínú àtàtùfíì ọlọ́ọ̀bá ní àwọn alìmọ̀tọ̀fífí alẹ́bílẹ̀ ìdàkítàlú wàrà náà sí yẹ́sàó fún alẹ́bílẹ̀ ìdàkítàlú wàrà náà sí yẹ́sàó fún ọlọ́ọ̀bá ní àwọn tẹ́kọ̀ ìdàkítàlú wàrà náà sí yẹ́sàó fún ẹ̀rì tó tẹ́bá wo sọ́bàbù nùzúrù tá a fi ọlọ́ni àwọn tó yẹ pé ìdàkítàlú alẹ́ni náà tí wọ́n bá lọ sọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ wọn ò sùn wọn láti gbà wọn ní sọ́dọ̀ wọn ó pè pérépéré yẹn ni pé tí wọ́n bá lọ ọjà ó lè kí tirẹ̀ bó bá jẹ́ òun lọ̀gá lè fẹ́ ọmọ ẹsẹ́ ò lè yẹ́ jẹ́ Àlẹ̀sìnà ibá sáànù aláàrin àti yàtà òkú. Ó bá jẹ́ òun lọ kọ mẹ́tàlá ìyàwó wọn àbí dá kó sọ pé òun ó yẹn jẹ. Àlẹ́sìnà ibá sáànù aláàrin àti yàtà òkú. Ó bá jẹ́ òsì tẹ́ ọ̀gá aléeṣẹ́ Alẹ́bìnà ìdàksáàlù aláìnà àti àgbà ogun. Àwọn àwọn àgbà ló sọ́bẹ̀ rahimahullah ta'ala. Ó ní gbogbo gbàtẹ́ ìbátẹ́ ń tó jẹ́ wípé ó mọ ẹ̀tọ́ rẹ̀ lẹ́kọ̀ọ́. Ẹ́ gbogbo gbàtẹ́ ìbátẹ́ tó mọ ẹ̀tọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n tẹ́tì nìṣúra. Torípé gbogbo mẹ̀tọ́ ẹlẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ìdára ẹ̀mọ̀ wé wa o mọ ẹ̀tọ́ rẹ ǹjẹ́ o mójúsí ẹ pẹ̀lú ẹ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ti rẹ̀ ẹ̀tọ́ mi ni a ah, ní kò mọ́gbẹ̀tọ́ rẹ̀ ṣùgbọ́n ojúṣe rẹ̀ náà nǹkan tó jẹ́ tó ọtẹ lòmí ǹjẹ́ o pé ṣùgbọ́n mo sọ ẹgbẹ́ sóra yìí gbogbo wa ló bá rí jẹ̀mú gbogbo wa àfọwọ́n máa kó tó òbí ó mọ ẹ̀tọ́ ẹ̀ lọ́dọ̀ ọmọ ọmọ ó mọ ẹ̀tọ́ ẹ̀ lọ́dọ̀ òbí ìjẹ́ kálukú ń pójú ṣe padà sọ́bẹ̀ ń tó ní. ẹlẹ́kùnrin náà yìí ká ti bẹ́ẹ̀ tó bá yẹ́ tó bá tí àkí tó bá wá yí sọ́dọ̀ òsì wọn tẹ́pọ̀ wọn ni wọ́n fẹ́ wá wọn nǹkan padà fáwọn èèyàn àwọn ni wọ́n fẹ́ gbé nǹkan padà fáwọn èrè òfìrọ́ọ̀n wọ́n wà á tàbùsí wọ́n ń dàgbàlú àwọn akọ́lùmọ̀ tẹ̀sìn wọ́n ní kèé ṣe ọ̀rọ̀ kéèlì nìkan ẹ̀rọ àti àmẹ́mẹ́rẹ̀ afọ́wàlù ìdánwò àmì ọlọ́ta ó ní àyà ìkéé ṣe pé ẹ̀ tó bá ń wò pé àwọn tó bá ń dí òòtà fún ìgbàgbọ́ ọlọ́run ìtàkà alábọ́ ìtàkà kéèkì

obìnrin máa gbọ́ o àdébí ní obìnrin ní ara jẹ nínú ilé ọkọ rẹ̀ àti àwọn ọmọ obìnrin ní àmúgútó àwọn ọmọ yẹn ń bẹ lọ́wọ́ ogún ṣe tó jẹ ọkọ rẹ̀ ẹ̀tọ́ ẹ̀kọ́ ẹlẹ́bẹ̀rẹ̀ tí ọkọ mi bá wọlé tó bá rí ìmẹ́ẹ̀hẹ́ níbi nǹkan yẹn tó fàdúró bó ṣe fàdúró yẹ kò sílẹ̀ ìdíbẹ̀ ṣùgbọ́n nígbà tó kẹ ẹ̀tọ́ tiẹ̀ náà ogún ṣe tiẹ̀ tó ẹ̀kọ́ ṣe fún jẹ́ ẹ̀tọ́ tiẹ̀ tó ṣe inú ní nàfàkọ́ kó náwó lórí ìyàwó rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ni الرجال قوامون على النساء بما فضل الله بعضهم وبما أنفقوا من أموالهم so nínú ojúṣe rẹ̀ tó jẹ́ tọ́ ìyàwó rẹ̀ ó ní kó náwó lé lórí bí o ti ń bèèrè ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ ojúṣe rẹ̀ náà wọ́n lọ́wọ́ rẹ̀ ẹ̀tọ́ wá ń gba tiẹ̀ tí bá ń ṣe àdínkù níbi tiẹ̀ ó ti dé mi fọ́ọ̀kì وإذا كالوهم أو وزنوهم يخبرون أنا أقول جواسي على أي أيامي ẹ̀tọ́ pé òun gba ẹ̀tọ́ ti ẹ̀ ni ìyàwó náà ní ìlànà ìbẹ̀tẹ́ pé ọkọ rẹ̀ dúdú ṣe gbogbo nǹkan ọkọ ṣe gbá kàwó òfin ló ń jẹ ó tọ́jú ẹ̀ ó ṣe gbá ogún ṣe ẹ̀tọ́ rẹ̀ kò ní ẹ̀rọ ìjọba para ti bá ti ẹ̀rọ ọmọkùnrin wá nípa mi láà ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni obìnrin ẹlọgbọ́n wà sí ojúṣe àkọ́kọ́ lọ́wọ́ bá gbé lẹ́yìn lọ́wọ́ ìkẹ́mílẹ̀ lọ́rọ̀ àwọn ọmọ yín jẹ́ lókùnrin gba ẹ̀ẹ́dẹ́lé àwùjọ àrẹ níwájú Allah subhanahu wa ta'ala lókùnrin gbà tọ́kọ nígbà tó wá ń ṣe ojúṣe tọ́lọ́ bá gbélé lórí tí ó wá wò pé ìwọ́n náà fẹ́ kọ́ lórí ọmọ tó ó wá ń fi iṣẹ́ rẹ̀ pa ojúṣe ìtọ́jú ọmọlá ó ti di mọ̀tọ́fì ó ti di ẹni tó kó sínú orúkọ tọ́lọ́ bá ń sọ bẹ́ẹ̀ náà ni ọkùnrin náà tí ó jẹ oníta ọjọ́ ní oúnjẹ yóò kó ẹran sórí tébù dáadáa nígbà tí wọ́n lọ rí àwọn èèyàn bẹ̀rẹ̀ ẹ̀rọ ìgbé yàtọ̀ àgbo nígbà tí wọ́n lọ rí àwọn ọmọ àbúkí láti ẹ̀sà wà bí àríkò jẹ́ ẹ̀sà wà bí àríkò jẹ́ ẹ̀sà wà bí àríkò jẹ́ وإذا كالوهم أو وزنوهم يخسرون جماعة ينبين أقاتما يظلمك تي أولو زميمة أو طبعا بسعالي yóò máa yọ́ mú míìkì yàwó ìtẹ́ kí n dára ọmọ míìkì léwẹ̀ ẹgbẹ́ mo fi bẹ̀rẹ̀ wípé súrà yìí ó ń sọ fún wa ó kọ̀ fún wa nípa ìlóyún kòkòrò àti kíni ìlàwó ẹni ní wọ́n pé pípa tó yóò yàwó ló ń sẹ́gun míìkì léwẹ̀ ẹ

àtàtúfẹ́ àwọn afáàní kò sí báàbù tí a gbé wọ̀ tí ó wọlé olùkọ́ tó ti sẹ́lẹ̀ ìwé tí ó sùn bá ti parí ojú rẹ̀ ọmọ sáré ọ̀bàgọ́ ọ̀bàgọ́ àfọ́kàmújáde ah, lórí owó tó ó ti rọ́pẹ̀ sáré ẹwà sọ pé ẹjọ́ ọjọ́ ìdìtò ẹ̀ òtútù kìí pẹ̀lú kìí kan bẹ̀rẹ̀ ní ọ̀rẹ́ pàdé wọ́n lẹ́kùn sílẹ̀ ìfúnfúnrú olùkọ́ bá ẹ̀kọ́ ẹ̀ nílé bí nìrà ṣùgbọ́n tó ń dé gbé sára tó kò fi ọ̀gá ní ọdé ọ̀sẹ̀fíìs ọ̀gá ní odé láago mẹ́jọ odé láago mẹ́jọ àbọ̀ ó ti sàbòsí ó ti sàbòsí nígbà àti òtò dé nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ́ ni pé aago mẹ́jọ ló mọ̀ ẹdẹ́ o ọ̀pọ̀lọpọ̀ ilé ìwé ìjọba ní òjò ó da ilẹ̀ bàjẹ́ ẹ wà máa pariwo ìjọba káwọn ìjọba lè gbà káwọn àpamọ́ ṣe tẹ̀sí ìrìn fún gbogbo olùkọ́ ni ayé òbá dà ayé àyíká òyìnbó ká máa tún gbogbo ilé ìwé olùkọ́ tó gbẹ̀gùn sí wá ní sí skul ẹ̀gùn sí àbí wọ́n ìgbàgbé tí wá sùn ẹ̀yìn náà ẹ̀dùn الذين إذا اكتالوا على الناس يسعبون Oní ó jẹ́ ọ̀pọ̀ bláka àdìyí lógo blip pé ìjọba ò sanwó. Oní ọ̀pọ̀ máa kọ́ tó social media pé ìjọba ọ̀dá wọn ọ̀sánwó oṣù. Ó ti ń bẹ̀gù sí wálé ìwé, ó ti sàbòsí. Wọ́n dá kàánú. Àkùnbẹ̀ báwọn ọmọ àwọn obìnrin yẹn mọ̀ takọ́takà gẹ̀ẹ́sì ní ìtakùsídìí rẹ̀ dáadáa sí sí láti ìjẹ́ kọ́ ọ̀pá àwọn gẹ̀ẹ́ ẹwọ ìjọba náà sanwó kìí nígbà àìsìkò míì ẹni ló ń ṣe ṣàlẹ̀sì fọ́mọ ilé táwọn sọ yóò kọ́ mọ̀ nílé ìwé ìjọba gàrá nígbàtí ó sábà tó jáde ẹlòmí ó jáde ṣùgbọ́n ẹlòmí ní ṣọ́ọ̀bù olùkọ́ mi ó ní ṣọ́ọ̀bù àkótó ẹgbẹ́ bù wọ́n fi ọ ti lọ ṣọ́ọ̀bù nítorí kí ó ti mọ̀ sílẹ̀ kó ti lọ́rẹ̀ kó ti rọ́pò pé bí ìfẹ́ sọ̀rọ̀ ìrùsọ̀ sápò jìnà sí skul náà ó ti dáyé lọ tí ìgbà tó fẹ́ gbà sọ́lọ́wọ́ ìjọba ó sọ fún ìjọba pé ìmọ̀ sáyìn o ìmọ̀ wa lọ sọ́ọ̀bù ní tíwẹ́kù wa ẹ̀mọ̀ pẹ̀lú ìjọba ti fẹ́ rí الذين إذا اكتالوا على الناس يصرفون وإذا كالوهم أو وزنوهم يخسرون أبا الله wọ́n tẹ́ rí àyà yìí wọ́n gbogbo báàbù táwọn sọ ìfẹ́ ló kó sílẹ̀ wọ́n ni pàmẹ́pàá àgbáwò yìí lómi ìjọba ti àtúwọ̀tíyàwó hapsa òkè àmìlẹ̀ yìí wọ́n ní bẹ́ẹ̀ ní ọkọ náà ó fẹ́ kí ìyàwó òun fún ní gbogbo ojúṣe rẹ̀ gbogbo ẹ̀tọ́ pátá tó bá ti dìgbà tó ń fẹ́ kí ni tó ń fẹ́ pé ojúṣe ti àwọn fúnpara yóò máa fi àwẹ́wà

mo lọ sínú ọjà ẹnìkan wá ń complain ní pé àwọn sẹ́ńdà ń sọ ìwọ lọ́dà àmì nínú àdánwò tí ò jẹ́ kábíyà gbà ọlọ́kadà tí wọ́n ń gbé òróró rán látọ̀dọ̀ distributor sọ́dọ̀ ìwọlẹ́pẹ̀kẹ̀ yìí ẹni ó ta. ọlọ́kadà sì mọ́ yóò dúró láàrin ọ̀nà yóò sẹ́ òróró yóò páàkì láàrin ọ̀nà tó gbé òróró jẹ́ sí oníkàlùkù wọ́n dẹ̀ àwùjọ dẹ̀ ń àbùsọ́ọ̀bù adẹ̀ ń gbàmọ́ra pé ayé ọmọ ẹ̀lọ́ rẹ̀ وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين. جماعة ọ̀rọ̀ تقديم bá ń sọ yìí ògidì ọ̀rọ̀ ni ó àwọn ọjọ́ àwọn ọjọ́ ṣùáì ìlà màdìyàn akọ̀ọ̀hún ṣùáì bá ọgbà nǹkan tí wọ́n ṣe lẹ́yìn ṣírkùnlá ọ̀gá ẹ̀ṣẹ̀ táwọn ọjọ́ àwọn mọ̀díyà àwọn ọjọ́ ṣùgbọ́n tí wọ́n tẹ̀ ó ní nǹkan tá à ń rẹ̀ ọ̀gá ẹ̀ṣẹ̀ ó ń gbà tó dé orí akọ́rin àwọn ọ̀dọ́lá àmàlẹ́kùnrin ìlànà ìbẹ̀rẹ̀ ó dẹ̀ ìjọ mi ẹ máa sin ọlọ́run ọba ẹ ní ọlọ́run ọba ní ilẹ̀ ìgbà ẹmọ́ tẹ̀bọ̀ ẹ sọ́ra nígbà àwọn náà wọ́n bá tí ó sùn wọ́n kù. ولا تبخسوا في الأرض بعد إصلاحها ذلكم خير إن كنتم مؤمنين. ẹ̀sẹ̀ kẹtẹ́ ọ̀sẹ̀ ni ó gbé lẹ́yìn bí wọ́n ṣẹbọ ẹ wá wò ẹgbẹ́ báàbù kan ní ẹgbẹ́ lẹ́yìn fún wọ́n tẹ̀gbọ́ kí làwọn ọjọ́ ṣe láti fún ọdún pàwọ́rẹ́ o wọ́n mẹ́ ń dí òṣù wọn ìyẹn àwọn rẹ̀ ti gbọ́yé a ti gbọ́yé ó lẹ̀ dàbí nọ́mà láwùjọ afọwọ́dù tó náà wá sọ̀rọ̀ kan tó pààrọ̀ lẹ́kùn púpọ̀ wọ́n lè nà zoom and nerves wọ́n lè jẹ́ káwọn ọmọ ẹ̀yìn jẹ́ máa wa ìgbẹ́ kí èèyàn máa wọ́n ní sẹ́yìn kéèyàn sí àbòsí ẹnì kejì ó lè ju kéèyàn sàbòsí ara ẹ̀ lọ ọ̀rọ̀ òṣèlú bàtà àbòsí ara ẹ̀ ó ní kéèyàn sàbòsí ọlọ́run tó o bá sàbòsí ọlọ́run direct o súnmọ́ àforíjì tó bá tó ra àforíjì tó bá sàbòsí ọmọ nìyẹn tọ́mọ nìyẹn ò bá tí ìforíjì ọ̀ ò rá àforíjì ọlọ́run tẹ́ẹ̀ bá tẹ́ lọ́run ọlọ́run a máa mutí ẹ̀dá mutí tó bá ti gbọ́ àti gbọ́ tí mímú ọ̀dá tó ti tọrọ àforíjì ọlọ́run foríjì ṣùgbọ́n tó ẹ pé èyàn bẹ́ẹ̀ rẹ̀ láìsà abọ́kan ọmọ agolo mẹ́jọ fún lábọ́kan agolomẹ́lò sẹ́kùnlẹ̀ èyàn bẹ́ẹ̀ rẹ̀ epo 1000 lílé epo subhanallah wọ́n ti fàtẹ́gùn ní ẹ̀mẹ́ wọ́n ta 600 ìbẹ́ ńdọ́tẹ́ ni ẹ bá tọrọ àforíjì yóò lọ wá gbogbo ẹni tó ti tarú ẹ̀ fún yóò lọ wá wọn kan kó tó ṣe kí ni kó tó lè rí àforíjì Allah subhanahu tí ẹ̀kẹ́ tí mo sọ fẹ́ kò yá àwọn ìyàwó káwọn ọmọ ọ̀dà káwọn ọmọ ọ̀dà pé kámúra sí báàgì tó wà ní tòsí wa pé ọ ẹ̀yà ara báàgì gbogbo ẹgbẹ́ àti tájà ọjà bàtà fún tẹ́ta sọ ọ̀pá mẹ́ta fún ní ọ̀pá ọ̀pá mẹ́ta tẹ́ta mẹ́ta ọ̀pá mẹ́ta ẹ̀ta bọ̀ fún ẹwọ́ àwọn ọjọ́ ẹ̀tọ́ àforíjì lọ́wọ́ wọn. ṣàkóso lè gbogbo olùkọ́ aláwọ̀ sí gbogbo skul ìgbẹ́ ẹ̀yìn tíṣà kẹtó lè gbé blákàdì jáde kẹtó bọ́ọ̀lì facebook kẹtó lè bàjẹ́ gbogbo ọjọ́ tẹ́ fi tẹ́ fi pẹ́ dé skul abẹ́ ẹkú mẹ́ ṣáájú àkùdẹ ẹ̀dá abẹ́kẹ́ kọ́mẹ́kẹ́ ẹ̀ǹgbé kọlù lásìkò gbà náà abẹ́ ǹtẹ fóònù ẹ̀kọ́kọ́ gbogbo àwọn ọmọ yẹn ẹ̀kọ́kọ́ kó wọn jọ àtijọba ẹbẹ̀ wọn tọ́ra fójì lọ́wọ́ wọn ما rọrùn ẹ̀rìkọ́rọ̀ dáadáa ẹ̀yàpá ọ̀sán sọ wípé ìnà zulmẹ̀ náà ó ń bẹ tó bá wọ ọlọ́run lè foríjì tó bá wọ ọlọ́run ti kí ni o ọlọ́run lè fìyà jẹ láàkì ṣùgbọ́n ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn dẹ̀dẹ̀ ni o dẹ̀dẹ̀ ni kéèyàn dá wọ́n Muhammad sallallahu alaihi wasallam ẹ̀mí al-muflis ẹ̀mí ǹjẹ́ ẹ mẹni tó sòfò tọwọ́ rẹ gbólẹ̀ lọ́gbọ̀dá sí nu wọn kọ́ọ̀lù àwọn sàbílà ni muflisu fina wọ́n lẹ́ni tó sòfò nínú wa tọwọ́ rẹ gbólẹ̀ tí ò lóòlọ́ tí ó tọwọ́ rẹ tọwọ́ rẹ tákùtà nínú wa ó náà ni mẹ́lá abẹ́rẹ́ àmọ́ yìí ń dẹ́wọ́ ra mọ̀tà ní kábẹ̀rẹ̀ pé ìyá ẹ̀ka ló lòsì nínú wa ọ̀dà ẹni tẹ́ kò ló lọ ni kò tún níyàwó gidi kò sì ló lọ kò ní gidi gbé kò ló ń jẹ gidi jẹ kò nílé gidi gbé kò lásọ gidi wọ kò ló bìíre anabi sallallahu alaihi wasallam ó ní innal muflisa min ummati arábìnrin tí a rí ẹni tí ó tó sì tọwọ́ rẹ̀ bólẹ̀ nínú ọjọ́ ọlọ́mọdé á sí ní wọn àmì arábìnrin máa yá àti yọmọ kìyàmà ó ní ẹgbẹ́ pé ó wá lọ́jọ́ àlùkìyàmà bí hasanati namsari jìbà alábìnrin ẹni ẹ̀kọ́ tó dé lọ́jọ́ kí a máa ó kó àwọn iṣẹ́ olóore tọ́pọ̀ wá ó dàbí òkè ńláńlá ìró ààwẹ̀ sọ́dápọ̀ zaka ájì iṣẹ́ olóore pọ̀ lọ́jà gúrẹ́rẹ́ tó ga ọ̀yá àti ọkùnrin tó lọ́nà ààrẹ nígbà tó kó sí olóore kalẹ̀ rẹ̀ ni ló bá di wípé ká máa wà á kẹ́lẹ́ mẹ́rin ọ̀dọ́rọ̀ bá hàn ó lù mí ìjọba ìdáná àbòsí olùkọ́ ẹ̀kẹ́ ní ọmọ tí ò sí tí ò lásòsí tí ò nídìí ká bí mẹ́ ní ẹ̀kẹ́ ń bí yín náà ní ẹ̀sìn mẹ́ yóò gbèsè ọ̀kì àmọ́ ọ̀dọ́rọ̀ bá hàn dá wà á kọ́lẹ́ mẹ́rin àdá ó gba dúkìá ọmọ ilé ìlọ́nà àbòsí ọ̀yá obì àdá min hasanati ó gbà ní sáré rẹ̀ tọ́nà náà gbà ní sáré wọ́n tà bù wọ́n bù wọ́n bù wọ́n bù wọ́n bù tí tí tí tí tí tí ìfàdí yàtọ̀ àfọ̀nà tó wà lẹ́nu tó bu wá di pé títẹ̀ lórí rẹ̀ tó wá tán ah. kiri jẹ́rà yóò kì tọ́wọ́ bùsẹ́ ẹ̀tọ́ pẹ́sẹ́ lẹ́yìn bá tó wá tán wọ́n tó ni o inú ẹ̀sẹ̀ àwọn tí ó sàbò títí inú ẹ̀sẹ̀ àwọn tó tajà tí ó pé fún wọn a máa dá padà sí mi lọ́dọ̀ tiẹ̀ ẹ̀sẹ̀ yóò wá pọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n máa dùn náà àmẹ́bí ní ẹni tó tó sì jù nínú ìjọ nìyẹn ọlọ́mọdé àti ní wọn iná ìjà kì sára o bí ọ̀rọ̀ tẹ̀síf ìmọ̀ ẹgbà ẹ̀tọ́ tẹni ní kúkú ìdá ojúṣe ẹ̀tọ́lẹ́tọ̀ padà fún ní ààbọ̀ ó ti lè tó lè o bẹ́ẹ̀ ń kírun bẹ́ẹ̀ ń gbààwẹ̀ bẹ́ẹ̀ ń zàká bẹ́ẹ̀ ń lọ hajj àwọn ẹlẹ́tọ̀ ó dùn tó bá wọn náà níbi ẹ̀jọ́ náà so kò sẹ́jọ́ padà kan lẹ́yìn tó tẹ̀ lówó lásìkò tẹ̀ láti kí ni o tẹ̀ mẹ́sì àwọn fọ́ọ̀mà tẹ̀ pé owó èyí sọ̀rọ̀ ẹ̀dá ẹ̀jẹ̀ bí sọ̀rọ̀ ẹ̀dá ẹ̀jẹ̀ bí sọ̀rọ̀ ẹ̀dá ẹ̀dá bó ṣe tó ti bí ọ̀tà yọ̀tà gbogbo tẹ̀ lọ́wọ́ tó ṣe ṣe kí ni o èyí ti fẹ́ kàkà ẹ̀jẹ̀ kí ẹ̀ta. àmọ́ àlọ́ ìgbóhùn màlẹ́rùn-ún wàmọ́ àlẹ́rùn-ún sí ìhùwà ìgbọ̀lómọ́ ومضى لهم فيه الظلم إلى ديان يوم الدين نمضي وعند الله تجتمع الخصوم وعند الله تجتمع أما والله إن الظلم لوم أما والله إن الظلم لوم tọ́lọ̀ ti pè ní àbòsí ìrìnà àbòsí peter street gbogbo àbòsí pátá gbogbo àbòsí ọgá ọ̀gá ọ̀gá náà gbogbo owó tẹ́tẹ́ ọwá rẹ̀ àwọn ọmọ ẹsẹ́ ọ̀rẹ́ lẹ́yìn ọ̀rẹ́ lẹ́yìn àwọn fẹ́ gbáwẹ̀ ìwọ́dí wọ́n tẹ́tẹ́ fẹ́ ọ̀gá oṣù gáàsù ti parí òkè ilé ìgbà ọkọ̀ bá sanwó wa abotiri bóòlù tàbí lọ́gbọ́tà bàbá fi ṣe àwọ̀sẹ̀ gínú ó sọ ọ̀nà àgbà aláwọ̀ mọ̀ sí òwúwà ọ̀gbọ̀nú àwọn àdínà gómìnà òmùsẹ́rí àbòsítẹ́rí yẹn èébú ni ìwà àbùkù ni wà mẹ́rẹ́ sọ́nà mọ̀ sí òwúwà ọ̀gbọ̀nú gbogbo ẹ bá jẹ́ ẹni aláìdá pátá ọ̀yẹ̀ alábòsí إلى ديان يوم الدين نمضي وعند الله تجتمع الخصوم وعند الله تجتمع الخصوم بعد يوم القيامة عند الله تجتمع الخصوم إلى ديان يوم الدين يمضي yóò wà ní ọlọ́ ní tẹ̀sẹ̀mù ìfúsọ́. Ìmọ̀dà jọ́ kìyàmù gbogbo wọn pátá ni wọ́n padà wá pàdé ọgbẹ́ tó jẹ́ ọgbẹ́ tó jọ jẹ́ra wọn ní ìjàkálùkọ́ gbẹ̀pẹ̀ kẹlẹ́bà sọ́dà àdéhìí àdìmọ́kúlẹ̀sì kó tó di jáde kìyà lọ jẹmọ ẹwà já tó làwà sí ẹyí tẹ bá wọn bẹyìn náà wí o asọtẹ ẹbá rẹ tó bá tẹkù ẹdí bá lọsọ ẹdí asọ tó bá tẹkù ẹdí fún lọmọ

ìdí ẹ̀fọ́ àwọn ẹ̀rọ mọ́tò onímọ́tò ẹ kó fún tó bá ní òun yọ̀ǹda fún yín ọmọ ẹ̀kọ́ lọ́tọ̀ tó bá wúlò fún ìtọ̀ ẹ̀jẹ̀ tàbá wọn sagbó pẹ̀lú bí o change nǹkan jẹ́ pẹ̀lú alájà àti change ẹ̀ àti change ẹ̀ bá bọ̀ wọ́n à wọ́dà kìí àwọn ọwọ́ pọ̀ torí pé wọ́n tún béèrè owó tẹ́ lọ́tọ̀ ẹlòmíì yóò tún lọ géètì yóò tún fowó kún tó bẹ̀rẹ̀ rà géètì yóò tún àṣẹ béèrè owó tẹ́ à no nítorí wọ́n bẹ̀rẹ̀ iye ten thousand wọ́n ń tà ẹ̀kọ́nà lówó ọ̀kadà àlú àtàbọ̀ ẹni wà ní láti bo tí láti gbá gbogbo ẹ̀rọ ọ̀kadà fẹ́fọ́ rẹ̀ lọ gẹ́ẹ̀tù padà bó bá jẹ́ wà á dábẹ́ olùlẹ́gbà kọ̀ọ̀kan lọ fún ọ̀rẹ́ sí ìlú lọ́wọ́ àgbà fowó sẹ́ tẹ́ta wà lówó sẹ́ ẹjọ́ wa mẹ́ ẹjọ́ wa mẹ́ pọ̀kẹ́ni bó ti ọkọ̀ lóòdù owó màtíríàsì àwọn kápẹ́tà tó ń kọ́lé kọ́ ìlànà mo tẹ́sẹ̀ ní òdẹ́lò mi ọ̀sánlé لا ديان يوم الدين نمضي wà nígbà wọ́n ó tẹ́kẹ̀ yóò gbẹ̀kẹ́lẹ̀ mú òun ìtẹ́lé wípé àwọn kápẹ́lá ti lódùgí ó dà wọ́n tó ní sáà ìjẹ́dù tó ti bá òun nígi tó bá dé sọ pápó tẹ́lá tó tẹ̀lé wọn ó dà tó bá dọ̀ bálẹ̀ láyẹ̀ ó ti sáà olùsùnmọ̀ tẹ́lá dọ̀ bálẹ̀ pé ààrẹ ah, ẹ̀họ́ ẹjá mọ̀ rẹ́ tí ọjọ́ ìkìyà mọ́ o kámọ́sì nílẹ̀ tọ́wọ́ rẹ̀ ó o. ẹ̀rọ kùnú rẹ̀ ìgbà ẹ̀lẹ́wọ̀n mọ̀ gbogbo ẹni tí bá ń ṣe gbogbo ẹni tí bá ń yí òṣùwọ̀n kù mo mọ̀ mẹ́fà pẹ́ lórí ẹ̀fà tó kí ọ̀pọ̀lọpọ̀ ìdílé abánigbọ́gbà àwọn ọ̀dọ́ wọn kí èyí náà lọ́jọ́ bá àti no gbogbo wa ló kù gbogbo wa ló kù ìlọ̀gà ilẹ̀ yìí gbogbo wa pátá ń yóò kan ìlú ẹni jẹ́ àti kí sọ́lọ́ bá lọ sọ́lọ́ àti ti sọ ibò sọ́lọ́ sọ́lọ́ àwọn gààrí àwọn ẹlẹ́wà wọ́n ti sá ẹwà ìdúnmọ̀ ìwé lókè wọ́n ti sá wọn àgbò ní wà lókè sẹ́ńtì sàlẹ̀ ìrìnà ìrìnà àwọn tó máa ṣe ìdọ̀tí mi ìdọ̀tí mi sàlẹ̀ ní ẹ̀wà ti yà wọ́n wà nínú wa wọlé ọ̀dọ̀ sọ̀rọ̀ àpá bí ṣe wá wọlé gbogbo ẹ̀ dá lójú àti wà tọwọ́ bọ inú ọjà ẹ̀ ah, yìí èwo ló ṣètàlẹ̀ àwọn ní àárín ẹ̀ omi lọ́dà sí òjò lọ́pá ìfọwọ́pá tí mo bá lẹ̀ lẹ́nu àlẹ́bí òjò lọ́pá àlẹ́bí kí tó fún wá kì yẹ sókè ìtọ́jú pa ó jẹ́ gíní ó jẹ́ fún sókè tó bẹ̀rẹ̀ àti gíní kó mọ tó bẹ̀rẹ̀ ìní ṣọ́ọ̀bù yẹn ọ̀dọ̀ àwọn tòmátò ló wà ní mọ́ ìṣọ́ tomato lọ́wọ́ ọ̀dọ̀ àwọn aláta ló wà àwọn tòmátò especially wọ́n lé ojú rẹ̀ lọ́tọ̀ kí lọ́tọ̀ ẹ̀sà lọ́tọ̀ so kálukú dẹ̀ ti jọ gbọ́ yé ẹgbẹ́ ẹ̀rọ ojú rẹ̀ kò ní lọ sọ́ọ̀bù gíní ẹ̀sà kan ẹ̀rọ tó bẹ̀rẹ̀ ẹ̀sà lẹ́sọ̀ pé tí ó jẹ́ kó ní 500 ẹni tí ó rọ̀ tọ́ra ìwà láì wà yóò wà jẹ́ tó ẹ̀jẹ̀ ká kí ìṣẹ̀ra ربنا لا يظن أولئك أنهم مبعوثون ألا يظن أولئك annahum mab'udun àwọn ọba ní ṣe àwọn tí wọ́n ń ṣe ìwà àbòsí báyìí tí kò rí ilẹ̀ lọ́kẹ̀ wọn ni annahum mùláìkà annahum mab'udun nígbọ́n ọba yóò gbé àwọn dìde ìyàwó mi náà rí ni ọba yóò gbé àwọn dìde lọ́jọ́ ìyàwó mi náà rí ọlọ́ọ̀bá àgbọ́mọ rẹ̀ ọlọ́ àwọn bọ́ọ̀dù mọ̀tẹ̀ sí wọn mọ́kànlá wọ́n ní ọlọ́run bá kò sàdédé gbé ọjọ́ yẹn tóbi bá yẹn ọlọ́run bá fi ń dẹ́rù bà wá a lè sápò bì wá yẹn torí pé ọjọ́ yẹn kìí ṣe ọjọ́ ọjọ́ tó tóbi débi tó wọ́n sọ pé ọ̀sàgbòsílẹ̀ ọ̀sọ̀rẹ́lẹ̀ lẹ́yìn onímúsí ẹ̀tọ́ nímúsí ìyàwó kejì ọkọ rẹ̀ tí ó tẹ́ni ò jẹ̀bi sáàbù kó nímúsí tó bá túbá láyé tó bá bèèrè ẹ̀tọ́ ìlànà ìyàwó ló gbà àìkọ́dọ́lá ìyàwó mìí ìyàwó mìí náà rí ọlọ́mọ bá ní ọjọ́ náà olótókà àjọ tó tóbi lọ́jọ́ náà yóò mẹ́ra fún mọ́ náà súnlẹ̀ ọ̀dí láàlá ní inú tẹ́kùnà pé ọjọ́ náà ó tóbi ọlọ́mọ bá ní ọmọ ya fún mọ́ náà súnlẹ̀ ọ̀dí láàlá ní ọgọ́dà gbogbo èyí ó máa dìde láti lọ bá ọlọ́wọ̀ bá gbogbo àgbáláyé àwọn afúnnímọ̀tẹ̀ sọ́rọ̀ mọ̀mọ́lá يوم يقوم الناس لرب العالمين wọ́n tẹ́ta fi sọ wípé àkọ́kọ́ náà nínú Islam ìsìláfà ẹnu àwọn àfọ́ òkò lórí pé sáà lè dìde lọ pàdé ìjẹ́bí ọ̀rọ̀ tó ṣe déédé bù ọ̀lọ́ àlọ́ o náà ní wípé a lè dìde lọ pàdé yàn ṣùgbọ́n a lè dìde fún yàn àbákọ̀ lẹ́fí yorùbá yọrí o a lè fi tẹ́tẹ́ kí n jọba lọ pàdé ó rìn àbẹ́ ṣùgbọ́n àwọn tẹ́tẹ́ kí ni àlèdè fún ààrẹ ìdílé fún yẹ nínú àwọn ẹ̀rí tí àwọn àfa mú wá tẹ́tọ́ ipé tọ̀ a lè dìde lọ pàdé ìrìn àbẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àwọn olùkọ́ àdúgbò fún

كراما من أحب أن يتمثل له رجال القيامة ويتبوأ مقعده من النار هذا بقول لك tó bá jẹ́ pé ó ń fẹ́ ogun bẹ́ẹ̀ ẹnu àwọ̀ ìgbẹ́lẹ̀ ẹ̀kọ́ ẹ̀kẹ́ tó fọ́wọ́ mi àásọ bó ti wọ̀ ní tí wọ́n bá ní gbogbo ẹ̀ tó bá fẹ́ káwọn èèyàn máa dìde tóhun tóhun bá jẹ́ àwùjọ àbíbí kó lọ

ìfẹ́ jẹ́ ìdámọ̀ tó bá wà lókè jẹ́gẹ́ gbóyó ṣe ẹ̀kẹ́ ìsára nínú nǹkan tí àmẹ́bí kọ̀ fún wa ní pé àbọ́dọ̀ mẹ́rin dìde alkiyar alàdìlà tàbí kí ẹbí ìdè fún òyìn ó dìde pé agbádá ń bọ̀ jẹ́ gbówó dúró mẹ́rin wá rí ẹ̀yẹ àfá tí àfá bá ń bọ̀ pé gbogbo ọmọ tí wà lọ́tù láti jọ́pṣẹ̀ débi rubí wọ́n lọ dúró pé àwọn àrùkùn là ń bọ̀ rárá ẹni wá pàdé rẹ̀ dábàá bàbá ẹ̀yà ajẹ́gbó ojúdé àwọn ọmọ wa ti dé náà ara kò sí ẹni muslim wọn ẹlẹ́kùn sáà yẹ ẹyẹ ìwọ ọmọ kí ó mọ̀ sí gbọ́ o ó lè fi jẹ́ apá rẹ̀ pọ̀ lọ́ọ̀ tó sì gbèrò lọ wá wò bí ojú ẹ bí bí kọ̀ǹkọ̀ òṣèré ọmọ ìdè ó lè dídé lọ́ọ́ pàdé rẹ̀ ẹlẹ́kùn sí ìwá ẹyẹ ọ̀gá tó kọ́ ń fẹ́ ó ń bọ̀ lọ́ọ́ pàdé èyí tí a sọ pé ojú olójú kẹgbẹ́ ń di èyí tí wọ́n máa ń ṣe ìgbò ilẹ̀ ẹ̀mọ́ tí máa ń ṣe káàkiri káàkiri ẹ̀mọ́ ẹ̀mọ́ rúfẹ́ bá ń sọ lè nínú bẹ̀rẹ̀ kì yá yá náà ìjọba àwọn sọ pé gbogbo rẹ̀ ìdúró ní papọ̀ fún wa jọ́nà nígbà tí a níbi tí tóbi yẹn nìyẹn ọlọ́run ọba wa kò fẹ́ kẹ́ wá bí tóbi yẹn fẹ́ lómi jò nìkan ọlọ́run bàbá tó wọ́dẹ̀ kìí àmọ́ gbogbo wọ́n dẹnu sàárẹ̀ àmọ́ lọ sọ́dún máṣà gbogbo wa là ń lọ síbi tọ́lọ́ fẹ́ gba gbogbo àjọ sí ẹgbẹ́ àkìyàmù ìlà mẹ́ta nù ẹgbẹ́ bàbá kò mìtàdà à ń lọ bẹ̀ tàbọ́ débẹ̀ àwọn ará ro ìyá ọmọ ẹ tó fi yẹ òun nìkan ló ní òun ẹni tó fi tẹ́lẹ̀ tó hàn pé kẹ́ ẹ dúró rà kí lẹ́yìn dúró rà ọlọ́run ń bọ̀ ni. Yàtọ̀ tó wà jẹ́ àrọ́ gbóga wọ́n ní màdà kò sọ́ọ́ fara wọn sọ́ọ́fà. Kó tó di pé wọ́n dé ẹ dúró kàkà. Dá ara àdúgbò tó gbèrè yá ọmọ ìsìnyà. Ọjọ́ ìdúró ìdúró ọlọ́mọbẹ̀ẹ́dẹ́ ọfẹ́ẹ̀dẹ́ kò ní dé wọ́n lọ wọ́n gbà ní gbogbo bàá ní àwọn ọjọ́ ọmọsẹ̀lẹ̀ ọmọsẹ̀lẹ̀ wọ́n lé òrùn wá sí lè rí wa ọ̀pọ̀lọpọ̀ máa sọ ogún gbogbo wá mẹ́tẹ̀ẹ́ máa ṣe pọ̀ tó àdẹ́wò yóò dáyé àwọn wá sáká àti gìlà gìlà gìlà tẹ́lẹ̀ máa bẹ̀rẹ̀ ọmọ ó tẹ̀ wá dájọ́ àwọn ọmọ àwọn ẹgbẹ̀rẹ̀ àwọn ọmọ sọ pé nọ́ọ̀sì nọ́ọ̀sì àwọn ẹgbẹ̀rẹ̀ ọmọ

ó fẹ́ pé àìsípò aláàtò àrùn ẹ̀ àfáà wa ni ẹ́ na àpọ̀wọlé ṣùgbọ́n ànípọ̀ orí pẹ̀lú àkọlùsọ́lọ̀ so nínú títóbi ọjọ́ kìyàmà lọ́wọ́ pé ìyàwó mi náà bí ìyàwó mi náà bí ìyàwó mi náà bí ìyàwó mi náà bí

tọ́bí ọlọ́ ọ̀tàrà ìgbé àádùn ó tíwájú ọlọ́run ọba ùfáátán òrọ́tán gúrọ̀ lẹ́gbùrùmẹ́n gbòmí àádùró ùfáátán àníwò bàtà àti gómìnà àti pírẹsidẹ́ntì àti ẹni àti gíníkà ẹwọ́ gíníkà rẹ̀sìdẹ́ntì gbogbo wa pátá ùfáátán pọ̀tẹ́ńjọ́ bàtà nù wa òrọ́tán ìhòòláwà gbọ́rọ̀ là gbogbo àdọ̀dọ̀ ara wa ìgbàta adáyé tọ́jábẹ́ fún wa gbogbo ẹ̀ yóò para sára wa bá a ti wáyé àbábàdá na awọ̀rọ̀ fọ́lùkì gbóhùnmẹ̀ náà fásọ ibẹ̀ ilẹ̀ ní gbé gbogbo ìta ní dúkìá lówó nípò níyì ìjọba pé ẹnìyẹ́kọ̀ wọ́n bàtà ẹnìyẹ́kọ̀ wọ́n sọ fún wa láwà ní gbọ́lọ̀ ọmọ ti dáwà lákọ̀ọ́kọ́ yàwá ìṣẹ́ ọ̀dọ̀ láti àwọn abẹ́rẹ́ wà sọ́dọ̀ sọ́lọ́ àwọn sọ́lá fi jà á irú tó wà ní ẹ̀kọ́ àtọ́bẹ̀ ẹ̀rọ rẹ̀ ọjọ́ alámọ̀rin tó ẹ̀ṣẹ̀ kiri ó ju ọ̀rọ̀ pé ẹnìkanáà ti pé obìnrin lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ ó ju ẹnìkanáà ti pé ọkùnrin lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìdá ọjọ́ ìkìyàmà ọlọ́run wá fi ti ọ̀rọ̀ àwọn tó jẹ́ alábòsí ọlọ́run tí ń pè wá pàdé ká sọ́ra wa gidi ká lára wa kò níbi ìṣesí ẹ̀. àyàyà lè kú jà ìlàbí ìdíjì wà máa

ó sọ tí tó bí ọjọ́ ẹgbẹ́ gbogbo àwọn tí wọ́n ń ṣe kẹ́ńtàkẹ́tà láyé báwọn ní ìjọ wọ́n jẹ́ kan níjọ́ náà yóò bẹ̀rẹ̀ fún mu pé ó ṣe lẹ́yìn náà sọ pé iná ìjọba ọ̀dà o ẹ̀jẹ̀ ẹ̀fẹ́ dìde fún lónìí tó bìlà rẹ̀. tó kò sẹ́yìn ẹ̀kan nínú wọn tí ó lè gborí pé àpáyé ah, ọlọ́run má dìde báwọn náà láyé ṣé wọn lọ́wọ́ àwọn àdágbà ni ẹ̀rọ pé tí ẹ̀rọ ń bẹ lóde àwọn excellence tí gómìnà tó ń bá dé wọ́n pọ̀lé abẹ́ẹ̀kọ́ tí tọ́ ọmọ tó délẹ̀ wọ́n kọ́lé aláàrẹ àwọn ọba náà ni sọ́ọ̀kọ̀ kọ̀ọ̀kan bá ní ó tẹ́kí ni wọ́n mọ̀ púpọ̀ pẹ̀lú pẹ̀lú kò tẹ́ ah, ìdúnwò ní pẹ́lú pé àkíní kan ti dé tọ̀yọ́ ti dé òtù àrẹ́ ti dé òtù ẹ̀kọ́ ọ̀sọ́ ti dé lọ́jọ́ àti ìyá náà ọlọ́run nìkan ni ó ní tó bì so tó tó wá tóbi báyẹn ó yẹ kẹ́ ẹ pèsè ó yẹ kó jẹ́ kó jẹ́ kó tẹ̀sí fífù lẹ́yìn pèsè wàá pàdé ọjọ́ náà pẹ̀lú kó jẹ́ wípé ìwà àbòsí ìwà ìdí òṣùwọ̀kù ilẹ̀ pèsè ilẹ̀ di ọjọ́ àlùkìyàwó àwọn àfà lọ́sùmọ̀mọ́ ọ̀tọ̀ wọ́n ti ara ayà yìí wọ́n fi ṣe wá àti fún wa púpọ̀ ní gbogbo ẹni tọ́lọ́ ń bá kó àkóso lé lọ́wọ́ nítorí pé ìpìlẹ̀ ní pé ẹni tó wà nípò tó ga onímọ̀ rẹ́ni tó wà lẹ́yìn jẹ ìpìlẹ̀ nìyẹn abẹ́ẹ̀kọ́ ọ̀gá ló súnmọ́ kó rí ọmọ ẹsẹ́ jẹ àgbàlagbà ló súnmọ́ ìwádìí ẹ̀sán olóko sí mẹ́ta àfi àgbà ṣe ju kí lọ ẹ̀sìn fáyọ̀ náà ẹ̀yà àgbà ẹ̀bá fáyọ̀ náà ẹ̀rọ ti pé yàrá ọmọ ẹ̀kú mu náà. ìwọ́n ti náà lẹ́mí wọn afá ní gbogbo ẹ tó wà nípò tó ga ká sọ́ra lórí pé ká máa àwọn tó bá kó sí abẹ́ àkàtà wa ọlọ́ọ̀ba yóò bi wá léèrè nípa wọn. bá ti wò tó àpá pàápàá jùlọ àwọn kan nínú àwọn ọdún àpá àwọn tó lẹ tọrọ máa kó sábẹ́ àkápá náà wọlé àwọn ìyàwó abẹ́kẹ́ mọ́ àwọn ìyàwó wa tẹ́lí tó gbé ẹ àwọn àdúgbò ìyàwó kan lọ́dọ̀ kan wá ń wípé kí ni nǹkan náà wọ́n fẹ́ kó ní pa òwe máa parí ẹ̀ kí ni nǹkan tí ò lè tó ń sọ̀nà o bọ́sà kí ni tí ò lè múni àìsẹ̀ ẹ̀kàwé aláwòrán tí ó sènà ní o ìyàwó ẹni ní ẹni tí ò lè múni tí ó sè kí ni ó sì ẹ̀fẹ̀ àwọn ah, ó sì sọ̀rọ̀ ẹ̀fẹ̀ ibi tó wà gbà lọ́mí kì í wà á rí obìnrin máa ń ṣe bẹ́ẹ̀ obìnrin tí ò lè múni lóṣù lọ́dún lẹ́gbẹ̀rẹ̀ pẹ̀lú ibi tó pàdé nínú ilé ìlú ó sì lè mú ọ tọba ló fẹ́ tọba fẹ́ o lè kọjá ìbẹ́lọ́kà kùránì ajé ọlọ́sù òde òṣèlú lónìí nù àwọn obìnrin bọ̀ afá ni wọ́n nínú àwọn tọ́lọ̀ máa kó sábẹ̀ kápá ni wa tó jẹ́ pé ọ̀lẹ ni wọ́n ta gbọ́dọ̀ sọ́ra pẹ̀lú wọn láti má ṣàbòsí wọn wàlẹ́ àwọn obìnrin jẹ́ kan mẹ́ Ànábì sallallahu alaihi wasallam ní sọ́ọ̀tù bí nípa ẹ̀kọ́ ẹ̀rọ àdébìlẹ̀ ẹgbà wà sí nípa àwọn obìnrin ìwọ́n lọ́dọ̀ rẹ̀ ó mú wá láti ilé wọn ilé àbáyé ilé àbá rẹ̀ sọpọ̀ tó rí àwọn kò sọmọ̀dá àbá ìṣù ayé obìnrin ilé àbá yóò sú iná àwọn obìnrin sọ pé ìsáàrẹ̀ gílé o ẹ̀sá àmọ́ ẹbọ̀ ó tó wá lọ rẹ̀ mú yẹn sí ládàkù ó ní ẹmú wọn pẹ̀lú orúkọ ọlọ́run lẹ́fi gbà wọ́n sọ́dọ̀ àkọ́sùnmù hún nàbí àmẹ́nìlá wọ̀sàlátù fúrújà hún nàbí kẹlìmẹ̀tìlá àbíbílẹ̀ bàbá ẹ̀fẹ́ fẹ́ wọn tẹ́fẹ́ mú wọn ìfọkàtọ́ ọlọ́run náà ti wò fún táwọn fún olè bàbá àwọn káàmà bọ́ lé ẹ̀dẹ̀ tó abẹ́ wọn bí ẹ̀tọ́ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ abẹ́ wọn lẹ́tọ̀ fún yín ọ̀wá yẹ kó lọ́nà ìṣẹ́ jẹ́ pé ìyàwó rẹ̀ wà di àpò ẹ̀fẹ́ afáwọn àgbàdo sọ̀rọ̀ ọmọ fa ìnà òun àwọn àrùn rẹ̀ ìgbà àwọn ìyàwó ìdà gẹ́gẹ́ bí ẹrú ọ̀dọ̀ rẹ̀ rí pé ẹmọ ṣe wọ́n lọ́jẹ́rẹ́jẹ́ ẹmọ lò wọ́n nílò omi òjò ẹpẹ́ ẹ̀tọ́ wọn fún wọn nínú ọ̀dọ̀ táwọn èèyàn ẹlòmí tó sí lọ́n sí lọ́n sí lọ́n sí lọ́n nínú nǹkan tí ó kó ẹni bá ti sọ́nà máa gbé yàmù yẹ̀fẹ́rù márùn mi náà kí ta ó mi wà bí wà sọ́ ní bàtí wà bàtí bàbá àkọsọ ẹgbẹ́ tó gbé ó kọ́ kó máa bẹ̀rù kó jẹ́ pé nígbà tí òun bá rí ẹni yẹ yóò béèrè ẹ̀tọ́ kan tó wọ ẹkọ́ wọn tó tó lè kí ni o ẹ̀yà sọ́ra wa àbí ọlọ́run bá subhanahu wa ta'ala ìjọba kọjá ayà rí torí pé في ديره صلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله